وذلك على أصري أقوال العلماء وبالأخذ بالاختيات يا عباد الله والله أعلم لقوله صلى الله عليه وآله وسلم يدع طعامه وشرابه وشهوته من أجله والاستمناء شهوة فعليه القضاء فأما من جمع نهار رمضان ذاكرا لصومه بطل صومه فعليه القضاء والكفارة عباد الله إن من ينوي إبطال صومه وعزم على الإفطار جازما متعمدا ذاكرا أنه في صوم بطل صومه وإن لم يأكل أو يشرب لقوله صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالنجات وإنما لكل امرئ ما نوى عباد الله إنه من مبتلات الصوم الردة عن الإسلام فمن ارتد وهو صائم ثم يرجع فقد بطل صومه فعليه القضاء نسأل الله تعالى أن يثبت أقدامنا على الحق ويهدينا صراط صراط المستقيم أدوك فولون أتدوك فولون يا كسي ayin ọlọ́run ọba náà àwa ní olùrànlọ́wọ́ a sì wà ní olùṣe àforíjì ẹ̀ṣẹ̀ kí ọlọ́run ọba ọba dẹ́dàá kó mọ́sẹ̀ ṣàforíjì ẹ̀ṣẹ̀ nìkọ̀ọ̀kan wa fún wa àtúbà lọ sọ́dọ̀ rẹ̀ àwa ìṣọ́ níbi aburú ọwọ́ wa àti àìdá ẹ̀mí wa torí pé gbogbo ẹni tọ́lọ́run bá bá fi mọ̀nà òun ni ẹni tí ó mọ̀nà gbogbo ẹnikẹ́ni tọ́lọ́wọ́n bọ̀ bá sì kádàrá ìmọ̀nà má kò sí ẹnìkan tó lè firúfẹ́ ẹni bẹ́ẹ̀ mọ̀nà jàmá abẹ́ ọlọ́wọ́n bá ní títóbi rẹ̀ kí ọlọ́wọ́n mú ẹsẹ̀ wa kó lójú Islam láéláé ẹ̀yin ọlọ́run èyí tó lóore jùlọ nínú gbogbo ọ̀rọ̀ pátápátá ni ọ̀rọ̀ tọ́lọ́run ti ṣe alukur'an èyí tó sì dáa jù ona ni mana ti ànábìwá muhammad sallallahu alaihi wa alihi wa sallam èyí tó burú jù nínú gbogbo àlámọ̀rí ona ni nǹkan tọ́lọ́wọ́n bọ̀ bá pè lẹ́sìn kéèyàn ó wá wà á lérí kéèyàn ó wà á máyà kéèyàn ní tó wọn máa ṣe nìyẹn èyí ló burú jù nítorí pé ní kankan lérí ẹ̀ ṣe wàhálà lásán ni abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ kó má ṣe ìgbìyànjú wa níbi ẹ̀sìn ọlọ́run ní àkòrí kútùbà wa lénìí yóò máa dá lérí àwọn nǹkan kan tó bà àwẹ̀ tó bà á jẹ́ àti àwọn nǹkan tó ṣe wípé kò bà àwẹ̀ wa jẹ́ tá a bá ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn nǹkan mi ń bẹ tí aláàwẹ̀ máa ṣe tí ó sì mọ̀ wípé àwẹ̀ òun ti bàjẹ́ pẹ̀lú tó ṣe ọ̀hún ìgbà míì sì ń bẹ́ẹ̀ àwọn nǹkan kan bẹ tí aláwẹ̀ máa ṣe tí ó rò pé bóyá àwẹ̀ ń bàjẹ́ ṣùgbọ́n àwẹ̀ rẹ̀ sì lálàáfíà àwẹ̀ rẹ̀ ò bàjẹ́ ìdí nìyí tó fi jẹ́ pé inú kútùbà wa lénìí a ó tẹnu bọ agbọ́nrin àlàyé lérí kí ni àwọn nǹkan tó ba àwẹ̀ aláwẹ̀ jẹ́ kí sì ni nǹkan tí tó ṣe pé taláwẹ̀ bá ṣe àwẹ̀ rẹ̀ ò bàjẹ́ ẹ̀yin ẹrú sin ọlọ́run ẹ lọ mọ̀ dájúdájú wípé àsáwọ́mu ìbáàdà àwẹ̀ tẹ́ rí yẹn ìjọsìn ni gbogbo nta bá sì ti pè níjọsìn ẹnìkan kì í ṣe bó ṣe wù ú a ó ṣe bí wọ́n ṣe ní ká ṣe ni gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé a lè kírun bó ṣe wù wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹnìkan ò lè gba àwẹ̀ bó ṣe wù ú ẹnìkan ò lè sọ wípé ní aago mẹ́jọ àbá aago mẹ́sàn-án lòun ó máa jẹ sààrì òun ó sì máa sínú tó bá ti di aago márùn-ún eléyìí kò lè rí bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run ọba tó gbé gbígbà àwẹ̀ kalẹ̀ ó ti ṣàlàyé rẹ̀ fún wa nínú alukur'an àti látòrí ahọ́n àní muhammad sallallahu alaihi wa sallam àwẹ̀ gbígbà ó ní àwọn májẹ̀mú ó ní àwọn orígun ó ní tó tún ṣe bẹ́ẹ̀ sì ni ó láwọn nǹkan tó bàjẹ́ ọ̀ranyàn ló wá jẹ́ fún gbogbo mùsùlùmí lọ́kùnrin àtobìnrin tá à ń gbààwẹ̀ a gbúdọ̀ mọ àwọn nǹkan wọ̀nyí kó lè jẹ́ pé a ó máa sin ọlọ́run ọba lérí ìmọ̀ tí kì í ṣe pákàn máa sìn lórí wípé mo ráwọn èèyàn tí wọ́n ń gbààwẹ̀ èmi náà bá ń gbààwẹ̀ eléyìí ò gbúdọ̀ rí bẹ́ẹ̀ fáwa mùsùlùmí ẹ̀rí páwọn kan wà àwọn èṣe mùsùlùmí ṣùgbọ́n wọ́n rí wa pa ń gbààwẹ̀ àwọn náà sọ pé àwọn náà fẹ́ gbààwẹ̀ àmọ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n táwọn bá nílò ó báyẹn kò yẹ kí tiwa ó rí bẹ́ẹ̀ a gbúdọ̀ mọ̀ kí nìdí tá fi ń gbààwẹ̀ kí ni òfin tó dè wá kí òfin tó tú wa nínú àwẹ̀ ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ jẹ́ ká lọ màmá dájú pé àwẹ̀ kì kàn ṣe pé ká kónu dúró níbi jíjẹ àti mímu nìkan ló ń jẹ́ àwẹ̀ o ìtumọ̀ àwẹ̀ ó fẹ́ jújù bẹ́ẹ̀ lọ la kóró a gbúdọ̀ kó ahọ́n wa ró kúrò níbi ọ̀rọ̀ sọkúsọ kúrò níbi ọ̀rọ̀ kòbákùgbé kúrò níbi kúrò níbi ọrọ̀ ẹ̀yìn kúrò níbi òfófó kúrò níbi ọrọ̀ àlùfàṣá kúrò níbi ọrọ̀ tó o pé téèyàn bá sọ àwọn èèyàn ó sì wò yàn wípé ah, ah ọmọ ìyá ṣáàpọ̀ o ọ̀rọ̀ tí téèyàn bá sọ tí yóò sì lòdì sọ̀rọ̀ tó yẹ kó jáde lẹ́nu ọmọlúàbí gbogbo ẹ̀ náà là ń gbà àwẹ̀ lérí ẹ̀ bákan náà ààwẹ̀ ó kó wa níjànú kúrò níbi ìjà aláwẹ̀ a kìí jà bẹ́ẹ̀ sì ni aláwẹ̀ kìí jiyàn bá wà nú àwẹ̀ bẹ̀rẹ̀ sí ní ágíù ẹ̀ẹ́n àwọn kan ló ṣe kíní kan ní ìgbà ló ṣe gbá ẹwà ń jiyàn débi gbogbo àwọn nǹkan yìí náà là ń gbà lórí ẹ̀yìn bákan náà a ó kó gbogbo oríkèéríkèé ara wa kúrò níbi àwọn

torí pé ọlọ́run ọba tó dá wa ó jẹ́ kélé òye wa nú alukur'an ẹ̀yin ẹrúsìn ọlọ́run mélòó mélòó lẹ́ni tó ń gbà àwẹ̀ lénìí tí wọ́n bá béèrè wípé aláwẹ̀ dà òun ò owó kè yóò láláwẹ̀ lòun yóò ní kódà òun ò tí ì bí kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni falẹ̀ ìsàlẹ̀ láyé hájẹ́ tí wọ́n fi sọ̀rọ̀ ọlọ́run ò sì ní nǹkan kan fàwẹ̀ rẹ̀ ṣe ó kàn ń febi panu lásán ó kàn ń fò gbẹ́gbẹ́ra rẹ̀ nínú àkọọ́lẹ̀ tọ́lọ́wọ́n bá ń kọ orúkọ àwọn tó gbààwẹ̀ sí orúkọ rẹ̀ sí mbẹ̀ ẹ̀yin ẹrúsìn ọlọ́run kí ni nǹkan tó fà á òun náà ni wípé iṣẹ́ tó yẹ káàwẹ̀ ó ṣe lára ẹni tó ń gbààwẹ̀ táàwẹ̀ ò bá ti rí ṣe lára rẹ kí láǹfààní àìjẹ àti àìmu rẹ irọ́ pípa àwẹ̀ tó ń gbà ò ní ó fílẹ̀ ọ̀rọ̀ ìsọkúsọ àwẹ̀ tó ń gbà ò ní ó fílẹ̀ ọ̀rọ̀ àlùfàṣá ọ̀rọ̀ ẹ̀yìn òfófó ṣíṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tí àwẹ̀ ò bá ti lè kó ọ níjànú kúrò ní gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ̀ máa a jẹ́ pé àwẹ̀ tó ń gbà yẹn bí ìgbà tó kàn fi bí pamọ́ ni o. ànábì wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nínú hadith tí imam bukhari gbà wá àti afọwọ́ abu dawud ojúṣe ọlọ́run ọba ní man yada' qawla zuri wal amala bi falaysa lillahi fi an yada'a ta'amahu wa sharabahu ojúṣe ọlọ́run ọba ní ẹnikẹ́ni tí kò bá lọ jáwọ́ kúrò níbi ọ̀rọ̀ sọkúsọ irọ́ pípa ẹ̀rí èké àti ìwà tí ò da ìwà tó dúró lórí irọ́ kó kó lọ mọ̀ pé kò sí tọ́lọ́wọ́ bá fẹ́ fi àìjẹ àti àìmú rẹ̀ ṣe nínú nínú yìí tí a bá wo dáadáa a rí wípé ìwà ẹ̀ṣẹ̀ ó máa ń ba aláàwẹ̀ jẹ́ tí àmọ́ ẹ̀san tó yẹ kó rí tí wọ́n bá fi ládàá tí wọ́n bá fi dá ọgọ́rùn lápèjúwe ó lè má rí two percent gbà nínú ládàá òun ló sì máa fọ́ sí àti adéjọ gba àwẹ̀ pé lọ́dún yìí ni ẹ̀yin ẹrúsìn ọlọ́run ìwà ẹ̀ṣẹ̀ àti ìwà tí ò dáa kì í ṣe pé yóò ba àwẹ̀ jẹ́ ṣùgbọ́n yóò mú gbogbo ládàá àwẹ̀ lọ ni sẹ́wọ̀n pé ẹni tó bá jẹun nísìn òun náà ó mọ̀ ìpáwẹ̀ òun ti bàjẹ́ àbí ẹ̀kọ́ ẹni tó bá mumi gbogbo ìyọ́ sọ pé àwẹ̀ rẹ ti bàjẹ́ ó dá padà o àmọ́ ẹni tí ń wà tí ò dánú àwẹ̀ òun ló rò pé òun gbà àwẹ̀ ó láwẹ̀ àmọ́ gbogbo ládá tó yẹ kó rí níbi àwẹ̀ yẹn ìwà burúkú yẹn àti ìwà ẹ̀ṣẹ̀ yẹn ó ti kó ti yóò padà nù eléyìí gan ló le jù ẹ̀yin ẹrú sìn ọlọ́run torí pé ẹni tó bá jẹ́ àwẹ̀ tèmi yóò san padà àmọ́ ẹni tí gbogbo ládá rẹ ti lọ kò lè rí gbàmọ́ yóò sì máa lérò pé àwẹ̀ òun lálàáfíà ẹ̀yin ẹrú sìn ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ wípé àwọn nǹkan tó máa ń bá àwẹ̀ jẹ́ ìpín méjì ni wọ́n pín sí o àwọn kan ń bẹ nínú àwọn nǹkan wọ̀nyí tó gbé tá a bá ṣe é àwẹ̀ wa bàjẹ́ a ó san àwẹ̀ tá a já ọ̀hún àwẹ̀ tó bàjẹ́ ọ̀hún á san padà tí Ramadan bá parí bóyá ẹyọkan ní nǹkan yẹn ṣẹlẹ̀ sí tí Ramadan bá parí á san ẹyọkan padà bó ṣe méjì bó ṣe mẹ́ta bó ṣe mẹ́rin ìpín kan nìyẹn nínú àwọn nǹkan tó máa ń bá àwẹ̀ jẹ́ tó yẹ pé tó bá ti lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èèyàn ó sàwẹ̀ padà ìpín ẹlẹ́ẹ̀kejì ẹ̀yìn ẹrúsìn ọlọ́run òun náà ní nǹkan tó pé tó bá ti lè ṣẹlẹ̀ sáláwẹ̀ èèyàn ó san àwẹ̀ yẹn padà kì í wá ṣe pé èèyàn ó san àwẹ̀ padà nìkan èèyàn ó tún san ìtanràn alqada'u wal kafara èèyàn ó san àwẹ̀ yẹn padà èèyàn ó tún san ìtanràn eléyìí ló le jù méjèèjì ló sì lè ṣẹlẹ̀ sí ẹni tó ń gbààwẹ̀ tí ò bá kíyèsára o ẹ̀yin arúsìn ọlọ́run àwọn nǹkan tí ó lè ba àwẹ̀ wa jẹ́ tó lè gbọ́dọ̀ bá ṣẹlẹ̀ sáwẹ̀ wa àwẹ̀ wa ti bàjẹ́ tí ó ṣe pé a sì dá àwẹ̀ yẹn padà tí Ramadan bá lọ tán tó ṣe pé a ní sẹ ìtàn òun náà làwọn yìí tá a fẹ́ máa sọ yìí. ẹ̀yin arúsìn ọlọ́run ẹni tó máa máa jẹun lọ́sàn-án Ramadan àbí ó máa máa mumi lọ́sàn-án Ramadan kí kìí ṣe kó gbàgbé tó mọ̀ọ́mọ̀ tó sì wọnú ilé tó náà ọgbẹ́ yìí ti pọ̀jù lébi jáde ọba bùkọ́ bùkọ́ ọba dààmú àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ o àbí ẹni tó ṣe wípé ó wọnú ilé ó gbóúnjẹ ó jẹ láì ṣe kó gbàgbé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ ìdájọ́ ọrú ẹni bẹ́ẹ̀ sì ni wípé àwẹ̀ tó jáun bó ṣe ẹyọ kan ni bó ṣe méjì ni tí ramadan bá lọ tán yóò san àwẹ̀ òun padà kò ní san ìtanà ṣùgbọ́n yóò tọrọ àforíjì púpọ̀ lọ́dọ̀ ọlọ́run nítorí pé ìgbà bí ìgbà tí èèyàn fa gàgá nǹkan tọ́lọ̀ ń ṣe léèwọ̀ èèyàn fàyà bí ìgbà tí èèyàn sọ fọlọ́ ń ṣe ń tó fẹ́ ṣe ó ní túmọ̀ kí mùsùlùmí máa jẹun lọ́sàn-án àwẹ̀ ẹ̀ṣẹ̀ tó tóbi ni tó ṣe wípé afẹ́ ẹ̀ mára fi wé fún un nínú àwọn ẹ̀ṣẹ̀ èyí tó jẹ́ nínú àwọn kàbáyé kéèyàn ó máa mọ̀ fojú lẹ̀ kì í ṣe kó o gbàgbé kì í ṣe páàrẹ̀ ń ṣe ọ́ kì í ṣe pé ìtẹ́ká ṣe ọ́ o sì lọ jáwẹ̀ ẹ̀ṣẹ̀ tó tóbi ni irú ẹni tẹ́lẹ̀ ìbá ṣẹlẹ̀ sí jàmáà tí Ramadan bá lọ tán yóò san àwẹ̀ tí ó jáwọn yóò san padà kò ní sàtànà àmọ́ yóò tọrọ ọ̀pọ̀lọpọ̀ àforíjì lọ́sọ̀dọ̀ ọlọ́run jíjẹun èyí tó ba àwẹ̀ jẹ́ ẹ̀yẹn ẹrúsìn ọlọ́run o náà ní nǹkan kí nǹkan tó bá gba ẹnu wọlé tó sì lọ sínú òkú èèyàn yálà ó lè jẹ́ nǹkan jíjẹ ó sì lè jẹ́ pé nǹkan kan lèèyàn fi sẹ́nu lápòjúwe ẹni tó fi bíi píìnì sẹ́nu ó fi píìnì ẹnu ibi tó ti ṣe tí ní àfikọ́ ọba lọ sọ́nà fún ẹ bí píìnì yẹn ṣe wọlé òun àwọn ẹ̀rẹ̀ ti já o kódà tó fi dórí òwú bẹ́ẹ̀ lómi ìjẹ́ télọ̀ ó wá sáfò wẹ ẹnu táwọn fẹnu pa àfi ọba gbèmí tọ́ba ti lè lọ báyẹn àwọ̀ rẹ̀ bàjẹ́ o àbí ẹni tó kò kúta sẹ́nu àbó òfin kẹkẹ róbóróbó kan sẹ́nu nígbà ọba ṣèṣe àfikóró ọba bọ́ sọ́nà fún àwọ̀ rẹ̀ ti bàjẹ́ o kì í ṣe pé ẹni tó bá jàmàlà kì í ṣe pé ẹni tó bá jẹyán ó nìkan làwọn ẹ̀rẹ̀ já nǹkan kí nǹkan tó bá ti lè gba ẹnu wọlé tó sì lọ ọnù òkun èèyàn ó ti bà àwòyàn sọlọ́bi jẹ́ pé ẹni tó gbààwẹ̀ wọ́n á ń kó ìṣù ẹnu kó píìnì sẹ́nu kó àwọn nǹkan sẹ́nu tó bá ti lè wọnú rẹ àwọ̀ rẹ ti bàjẹ́ nìyẹn o kọ́lọ̀ ń kó ṣàánú wa. ẹ̀yin arúsàn ọlọ́run nínú àwọn nǹkan tó tún máa ń bá àwọ̀ èèyàn jẹ́ tó yẹ pé tó bá ti ṣẹlẹ̀ òun náà ni kéèyàn ó mọ̀ọ́mọ̀ kọwọ́ bọ̀ lọ fún ó wá bíi kéèyàn ó mọ̀ ọ́n mọ̀ bì tó bá ti lè ṣẹlẹ̀ àwọn èèyàn bàjẹ́ ọ̀nà wo ló lè gbà ṣẹlẹ̀ ẹlòmíín bẹ kọ́lọ́n kó sànù wa bóyá ó bẹ́ẹ̀ sọ fẹ́ nìkan wípé ní sáàrì ìyẹn ló ń jẹ ẹni ẹ wá ní irọ́ ìfìyàn lọ jẹ àmàlà ló jẹ àníyàn ló ń jẹ jẹ ẹ ọba kọ́ bọ̀dọ̀ fún ọba bí òní sí orí yàn àbúrò yàn àníyàn ló ń jẹ jẹ àwọ̀ rẹ̀ ti bàjẹ́ nìyẹn ní ìṣòro pé ẹni tó ní làákàyè kan lè ṣe bẹ́ẹ̀ àbẹ́dọ́pọlọ rẹ̀ bá pé ẹ̀rí pé òun ló fi agídí ṣe tó fi bì irú ẹni tó bá mọ̀ ọ́n mọ̀ bì fúnra ara rẹ̀ báyẹn àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ o tí Ramadan bá lọ tán yóò san àwẹ̀ pẹ́ẹ́pẹ́yọ kan ni bó ṣe méjì ni yóò san padà kò ní sàn tán yóò kàn san ẹyọ kan àbí méjì padà ni àmọ́ ẹni tó bá ṣe wípé kò mọ̀ mọ̀ bóyá ó kàn rí nǹkan kan lè bí gbé tó wá bì bẹ́ẹ̀ irú onítọ̀hún àwẹ̀ rẹ̀ bàjẹ́ kí ìdí tá a fi sọ eléyìí anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi ni man zara'ahu al-qay'u falaysa alayhi qada òjíṣẹ́ ọlọ́run ní ẹnikẹ́ni tí èébì bá ṣèṣì gbé tí kì ṣe pé ó máa má bì anabi ní àwẹ̀ rẹ̀ ọ̀bàjẹ́ o kò sì ní sàn kankan wa man istaqa'a amdan falyaqdi ṣùgbọ́n tó bá máa mà tó kọwọ́ bọ̀nà fún rẹ̀ tí èébì fi wá gbé tó fi bì tó sì wà nínú àwẹ̀ anábì nírú ẹni yẹn yóò san àwọ̀ yẹn padà ọ̀ torí pé àwọ̀ rẹ̀ ti bàjẹ́ ẹ̀yin ẹrú sàn ọlọ́run ẹtí ká lọ mọ̀ pàápàá jùlọ àwa tá a nínú obìnrin tó bá wà nínú Ramadan tó bá rí nǹkan oṣù rẹ̀ lọ́sàn-án Ramadan àbí ó bímọ ẹ̀jẹ̀ bímọ wá ń jáde lára rẹ̀ ẹtí ká lọ mọ̀ pé àwọ̀ rẹ̀ ti bàjẹ́ o kódà kó ṣe wípé ó kù bí ìṣẹ́jú méjì tóun ó wọ̀ báyìí ní ẹ̀jẹ̀ yẹn jáde àwọ̀ rẹ̀ ti bàjẹ́ o kò gbúdọ̀ sọ pé ẹbí díẹ̀ náà ló kú kóhùn owó àìrọ́ kódà kó kù ṣẹ́jú kékeré báyìí kóhùn owó tí nǹkan oṣù bá ti lè wá àwọ̀ yẹn ti bàjẹ́ tí Ramadan bá lọ tán yóò san padà òní ló kàn san bóyá yọkan ni bóyá méjì ni bóyá mẹ́ta ni yóò san padà ẹ̀yin arúsàn ọlọ́run nínú àwọn nǹkan tí ó bá àwẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ẹ̀sìn bí wọ́n ṣe ṣe lálàyé fún wa wọ́n ní kéèyàn ó mọ̀ọ́mọ̀ lo àwọn ọ̀nà kan àbọ́nà míì kí nǹkan ọmọkùnrin fi jáde lára ọkùnrin eléyìí tí ì ṣe ìbáṣepọ̀ o ṣùgbọ́n ó mọ̀ọ́mọ̀ lo ọ̀nà kan bóyá ọwọ́ ló lò ní àbí nǹkan kan ló lò sójú ara rẹ̀ tí nǹkan ọmọkùnrin fi wá jáde lára rẹ̀ tó sì wà nínú àwẹ̀ ó ń bẹnú àwọn àfáà tí wọ́n ní àwẹ̀ lùbàjẹ́ ṣùgbọ́n àwọn tó pọ̀ jù àwọn jùmùhúrù nínú àwọn àfáà wọ́n lẹ́ni tó bá ṣe ìyẹn gan ìtumọ̀ pé kò mọ̀ túmọ̀ àwẹ̀ tí ń gbà ní. tí a bá wà nínú àwẹ̀ tó tó lọ ń ṣerú nǹkan báyẹn ó yẹ ká mọ̀ ìpẹ́ ni àwẹ̀ tí ń gbà yẹn gan kò mọ̀ túmọ̀ àwẹ̀ tí ń gbà. sọ ìdí yìí tó fi jẹ́ pé àwọn tó pọ̀ nínú àwọn onímọ̀ ẹ̀sìn wọ́n lẹ́nikẹ́ni tó bá ṣerú eléyìí àwọn ilé ìbọn kò ní masturbation ẹni tó bá ṣe àwẹ̀ rẹ̀ ṣe kí ni o ó ti bàjẹ́ nítorí pánẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó wa wípé kì í ṣe àìjẹ àti àìmú nìkan ni àwọn fẹ́ gbà wa yàda òtò àmà òwò ṣàràbà òwò ṣàwátà òwò min ajli nítorí pé tó ń ó fi àìjẹ sílẹ̀ ó fi àìmú sílẹ̀ ó sì fi fi sílẹ̀ nítorí àwọn àfọwọ́ inú ìgbádùn ara òun náà lọ kọ́lọ̀ kí ó sàánù wa kódà tí ò bá sí rọmọdọ́ọ̀nù náà ẹ̀ṣẹ̀ ni o bí ò bá sáwẹ̀ kọkùnrin wa tilẹ̀kùn mọ́rí kí ó wá máa lo ọ̀nà àlùmọ̀ǹkọ́rọ́ yín kí nǹkan ọmọkùnrin fi jáde lára rẹ̀ àbí obìnrin náà ló ń ṣe bẹ́ẹ̀ ìwà ẹ̀ṣẹ̀ ni nítorí pé nǹkan ẹnìyẹn ń ṣeun Islam ní kó lọ fẹ́yàwó àbí kó lọ lọ́kọ ó lóore fún ju àmọ́ ẹnikẹ́ni tí ó bá máa ma fojúlẹ̀ lọ́sàn-án Ramadan tí ó wá súnmọ́ olólùfẹ́ rẹ̀ ìyàwó rẹ̀ lọ́sàn-án Ramadan irúfẹ́ ẹni bẹ́ẹ̀ àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ kì í wá ṣe wípé àwẹ̀ rẹ̀ bàjẹ́ nìkan yóò tún san ìtanràn à ń bọ̀ lórí eléyìí àmọ́ àwọn tó ṣe wípé wọn ò ní san ìtanràn. wọn ó kàn gba ààwẹ̀ tí wọ́n dínkù nìkan nínú ẹ̀lẹ́ni tó ṣe wípé nínú Ramadan ló wà ó sì ń gba ààwẹ̀ lọ́wọ́ ó kàn sọ lójijì ní wípé Islam yìí ti sóun darí òun sì Islam wa ọlọ́mọdé ara padà sábúrú wọ́n wá ń bi léèrè pé ṣé kò sí nǹkan nǹkan kan àló wà nínú nígbà wọn jọ pé ah kí èsì pé nǹkan míì ẹja bá sọ̀rọ̀ káṣí wà àti fúnfá àwọn èèyàn bá pè é wọ́n bá bá sọ̀rọ̀ ó bá wá sọ ẹ̀dùn ọkàn rẹ̀ ó ní tó dé kóhun ṣe bẹ́ẹ̀ ni pé níjọ́ tóhun gbà tóhun síìkì ìmọ̀ọ́mọ̀ wá kíhun òun wá bínú òun sì Islam ma ṣe ẹ̀ báwọn èèyàn mí gọ̀ débẹ̀ o bẹ́ẹ̀ sì níjọ́ tó síìkì tí ò wá bí iṣẹ́ táwọn ará abí iṣẹ́ rẹ̀ wá kí kò torí ẹ̀kọ́ wíbi iṣẹ́ lẹ̀ ṣùgbọ́n torí wípé ìmọ̀ọ́mọ̀ ò lọ kí níjọ́ tára rẹ̀ ò yá ń lé wọ́n wá torí èyí sọ pé òun sì ní wá mọ́sálásí òun sì ní kírun ma ọ̀rọ̀ ẹni yẹn kò yàtọ̀ sí ọmọ tí ìyá náà ọ̀sẹ̀ ìyá rẹ̀ wá nà ní wá ní ẹ màá sì lọ kọ́bẹ̀ jẹ màá sì lọ kọ́bẹ̀ jẹ sí àwọn kọ́mọ yẹn tẹ́lẹ̀ òkulẹ̀ síbẹ̀ kọ́bẹ̀ jẹ tẹ́lẹ̀ kí ni ìbáṣepọ̀ nínú ọmọ àti fún wọn lọ kọ́bẹ̀ jẹ tò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ma òun ò sì ní ṣe tọ́lọ́ mọ́ ọlọ́run nígbà wá bá sọ̀rọ̀ ó wá ronú òun ti gbọ́ òun padà máa fi o ààwẹ̀ tó gbà yẹn ti bàjẹ́ kódà kó ti jẹ kankan ẹnu ọ̀rọ̀ tó sọ ẹ kó mo mọ́ ẹ ààwẹ̀ yẹn ti bàjẹ́ sọ ìdílé gbogbo àwọn nǹkan yẹn ó gbúdọ̀ yé wa dáadáa nínú ẹ̀sìn ọlọ́run bá kí ọlá tó rẹ̀ kó sànù wa kí nínú nǹkan tó tún ba àwẹ̀ jẹ́ òun náà nìkẹ́nìkan ó kàn ní nínú ìpinnu rẹ̀ pé àwẹ̀ yìí òun sì já àwẹ̀ òní ìwò já ó bá délé ìyá alámọ̀là tó ti fẹ́ rámọ̀là ìyá alámọ̀là ń kọ́ pé à ìyá alámọ̀là ọ̀wá lónìí ó sì ti láníyàn pé àmàlà ló ń fẹ́ fi já pé à òun ò kàn lè fi tóun bá ti rámọ̀là ìyán gbogbo àwọn ilé ìyá alámọ̀là ilé ìyá oníyán tó lọ gbogbo ẹ̀wọ̀n sọ pé wọn ò dáná lónìí ṣùgbọ́n ní ẹ̀mí rẹ̀ náà ó sáà ń bèkẹ́ fọ́ọ̀tì wípé iyán yẹn lòún tàbí fi ja ìgbà yẹn ní àsìkò ìsúnú tó ọlọ́run dẹ̀ sí rí ọlọ́run ní o torí pé tó bá rí oúnjẹ yẹn yóò ti kulẹ̀ fẹ́ já àìrí oúnjẹ yẹn òun lójú ó bá nítorí pé lórí wà innama li kulli mri'in ma nawa bóníkàlùkù bá sì ṣe dàníyàn sí náà láàfin san lẹ́san iṣẹ́ tó ń ṣe nítorí pé irúfẹ́ ẹni báyìí ó kulẹ̀ ti dàníyàn pé òun fẹ́ jáwé yẹn àìrí ń fi já òun lójú ó di àsìkò tó ń wọ̀ irú ẹni àwẹ̀ yẹn ti bàjẹ́ o tí Ramadan bá lọ tán yóò san àwẹ̀ ẹyọkan yẹn yóò san padà ẹ̀yẹ rúṣan ọlọ́run gbogbo àwọn èyí tá a kà síwájú yìí òun náà làwọn nǹkan tó ṣe pé tó bá já àwẹ̀ àbí méjì àbí mẹ́ta èèyàn ó san àwẹ̀ yẹn padà tí Ramadan bá lọ tán èèyàn ò ní san ìtanràn àmọ́ ìpín kejì èyí tó ṣe wípé tó bá ti lè ṣẹlẹ̀ èèyàn ó san àwẹ̀ padà bẹ́ẹ̀ sì ni èèyàn ó sì tún san ìtanràn ẹyọ kan ṣoṣo náà ẹyọ kan ṣoṣo ọ̀hún òun náà ni tí ọkùnrin lọ́sàn-án Ramadan tó bá súnmọ́ yàwó ẹ̀ àti ọkọ àtìyàwó tí wọ́n jọjọ láṣepọ̀ nínú Ramadan ààwẹ̀ wọn bàjẹ́ wọ́n san ààwẹ̀ yẹn padà tí Ramadan bá lọ tán wọ́n sì tún san ìtanràn nǹkan kan ṣoṣo téèyàn lè fi san ìtanràn táwọn bá já nìyẹn ẹ̀yin ẹrú san ọlọ́run ọ̀nà wo ni wọ́n fi san ìtanràn yìí tó bá ṣe wípé ọkọ ó mú ìyàwó ní túláàsì ó fipá bá láṣepọ̀ ìyàwó àwẹ̀ rẹ̀ bàjẹ́ nínú ìṣẹ̀rẹ́ Islam torí pé nínú àánú Ọlọ́run lérí wa gbogbo nǹkan tí wọ́n bá fi adídí mú wa ṣe tí kò sì tinú wa wá Ọlọ́run ò ní kọ ẹ̀ṣẹ̀ lẹ̀ fún wa lélẹ̀ kẹ́yìn ó sàré lóró káwọn kan ó kíyàn mọ́lẹ̀ pé ọ̀yá wa ń bì aláwẹ̀ ni mí tán wá jẹ́ bí àwọn tọ́ọ̀gì wọn lọ́yẹ̀ gbé ẹ láìnú ẹ̀kẹ́ ẹ̀rọ títí lẹ́nu ẹ̀ sì gbé gbójú tẹ̀mọ̀ pé èèyàn bíi mẹ́fà ń lù ọ nìkan wọ́n fẹ́ fún ọ lómi olóòní mu bí ó bí ó bó kú ká gbà wọ́n tẹ̀lé ẹnu ká la ẹnu ẹ wọ́n dà síbẹ̀ òní àmọ́ máa ń gbà wẹ́ mo máa ń gbà wẹ́ ọ̀nà ẹ la ẹnu ẹ dà síbẹ̀ ọ̀tá gbìyànjú ó mu bíi pure water bíi méjìlá àwẹ̀rẹ̀ ò bàjẹ́ mọ̀ bá àwẹ̀rẹ̀ lọ ká máa fi ọ lẹ̀ nítorí pé wọ́n tú láti rẹ̀ ṣe nǹkan yẹn ni kọ́dà kan fóúnjẹ sí ọ lẹ́nu àwẹ̀rẹ̀ ò bàjẹ́ o bẹ́ẹ̀ náà ni obìnrin tọkọ rẹ̀ tú láti ẹ̀ láti bá láti pọ̀ kọ́lọ̀mọ́dá ìsànú wa àwẹ́ tóbìnrin yóò bàjẹ́ kò sì ní ìsàn ìtànà kankan kọ́lá kọ̀kan yẹn bá láti pọ̀ àmọ́ ọkọ tó tú láti rẹ̀ yẹn òní ó ṣe kí ni o òní ó san àwẹ̀ míì padà tí rọ̀mọ́dá ń bá lọ tán yóò tún wá san ìtànà ìtànà tí ó san nínú ṣẹ̀ríà Islam ọlọ́run ọba tó látòrí ahọ́n Ànábì sallallahu alayhi wa alihi wa sallam ìmọ̀ kó bọ́ àwọn aláìní kó gba àwẹ̀ oṣù méjì tẹ̀léra wọn láì dín kankan bẹ́ẹ̀ tọ́ba lè dín kan yóò fẹsẹ̀ bẹ̀rẹ̀ àbíkọ́ bọ́kùn lọ́nà ẹrú ọ̀kan náà àwọn ìtanà yẹn ó gbúdọ̀ ṣe kì í ṣe pé nìkan san ìtanà kọ́lọ́wọ́n bọ̀ ọba dẹ́dà ó tó lè forí jì irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ìdí ìdó jẹ́ pé nínú Ramadan ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣẹ̀rí àsìlámù fún wa nígbà láàyè láti ṣe tó wù wá pẹ̀lú àwọn ìyàwó wa tó bá dalẹ̀ àmọ́ lọ́sàn-án àgùdọ̀ bá débi wípé a bá àwọn ìyàwó wa láṣepọ̀ nínú Ramadan ẹ̀ṣẹ̀ tó tóbi ni o ẹ̀yẹ́rú sin ọlọ́run gbogbo àwọn nǹkan wọ̀nyí Ona ni àtàwọn míì tá a láǹfààní àti mẹ́nu kàn òun náà làwọn nǹkan gbogbo tó bá ti ṣẹlẹ̀ sẹ́ni tó ń gbààwẹ̀ àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ yóò san ìtanràn àbí kó ṣe pé yóò san ìtanràn yóò gbààwẹ̀ yẹn padà yóò sì tún san ìtanràn abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ kí ó mọ̀sàfẹ́ ẹsẹ̀ wa rẹ̀ lójú ọ̀nà Islam kó sì fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀. الحمد لله وحده ثم الصلاة والسلام على من لا نبي بعده وبعد السلام عليكم ورحمة الله وبركاته عباد الله إليكم بعض بعض أمور لا تبطل صومكم فيحسب بعض الناس أنها تبطله فمن أكل أو شرب أو فعل شيئا من المفترات ناسيا لصومه فلا شيء عليه لقوله صلى الله عليه وسلم من نسي وهو صائم فأكل أو شرب فليتم صومه فإنما أطعمه الله وسقاه عباد الله فمن رحمة الله تعالى على الصائم أنه رفع الإثم على النائم فمن يرى في منامه وهو صائم أنه أكل أو شرب أو جامع المرأة فأمنى أو امزى فلا شيء عليه ومن أمنى بغير قصد شهوة وهو في رمضان فلا شيء عليه عباد الله مص الصائم زوجته وهما صائمان لا يؤثر في صومهما شيئا وكان النبي صلى الله عليه وسلم يباشر عائشة وهما صائمان عباد الله اعلموا أنه يرخص للصائم أمور آتية الاتصال والصب على الرأس للتبرج وعن بعض أصحاب النبي صلى الله عليه وسلم قال لقد رأيت رسول الله صلى الله عليه وسلم بالعرج يصب على رأسه الماء وهو صائم من العطش أو من الحر ومنها عباد الله السواق وكذلك تذوق الطعام للحاجة ما لم يصل إلى الجوف فعن ابن عباس رضي الله عنه قال لا بأس أن يذوق الخل أو شيء ما لم يدخل خلقه وهو صائم عباد الله ولقد قال شيخنا شيخ اسلام بن تيمية رحمه الله وذوق الطعام يكره لغير حاجة لكن لا يفطر وأما للحاجة فهو كالمضمضة ويدخل في ذلك عباد الله مضغ الطعام للصبي أو للحاجة فعن يونس عن حسن قال رأيته يمضغ للصبي طعاما وهو صائم يمضغه ثم يخرجه من فيه يضعه في فم الصبي أخرجه عبد الرزاق وإسناده صحيح عباد الله إن مما لا يبطل صيامكم إن دعت الحاجة إليها التبرع بالدم لمن لم يخشى الضعف والحكم لأنهما لا يبطلان ولكن إذا خاف الصائم الضعف يؤمر بالفطر فعليه بالقضاء فلا بأس عباد الله للصائم يجوز للصائم الاكتحال والقطر وشم الطيب وابتلاء النخامة وما لا يغترس منه كريك وبقايا طعام طعم الطعام والشراب المختلط بريك عباد الله فعليكم أن تسألوا العلماء ما أشكل عليكم من أمور دينكم خصوصا ما يتعلق بصومكم في هذا الشهر المبارك ليكون صومكم مقبولا عند الله تعالى ليكون صومكم مقبولا عند الله تعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون adúpẹ́ fún ọlọ́run ọba àtúndúpẹ́ fún ọlọ́run ọba ní ẹ̀kan sí ayìn àṣepẹ́pẹ́ fún lọ́sọ́dọ̀ rẹ̀ a sì bẹ́ẹ̀ nínú títóbi rẹ̀ ààwẹ̀ rọ̀mọ́dọ́nù wa tí a ń jí lóru tí a ń febi panú lọ́sàn-án ọlọ́mọdàlù àláyà ìkẹ́ àti ìjọ ọlọ́run kó máa bá nábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹni tó ṣàlàyé ìdájọ́ ààwẹ̀ gbígbà tó ṣàlàyé rẹ̀ fún wa ẹ̀yin ẹrúsìn ọlọ́run eléyìí tún ni díẹ̀ nínú àwọn nǹkan kan èyí tó yẹ pé tá a bá ṣe ààwẹ̀ wọ ò bàjẹ́ bó tilẹ̀ jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì máa ń lérò pé tóun bá ṣe nǹkan yẹn ààwẹ̀ ń bàjẹ́ àmọ́ nínú àlàyé táwọn onímọ̀ ẹ̀sìn ṣe fún wa wọ́n jẹ́ kó yé wa pé táwọn nǹkan yẹn bá wáyé àwẹ̀ wa ò bàjẹ́ o ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹnikẹ́ni tó bá jẹun lọ́sàn-án àwẹ̀ àbí ó mumi lọ́sàn-án àwẹ̀ àbí ó ṣe èyíkéyìí nínú àwọn nǹkan tó gbé tẹ̀yìn bá ṣe àwẹ̀ rẹ̀ bàjẹ́ lọ́sàn-án àwẹ̀ ṣùgbọ́n a rí wípé ìgbàgbé ló fi ṣe ó gbàgbé jẹun ẹ rí i pé a máa ṣẹlẹ̀ ní àwọn ọjọ́ àkọ́kọ́ tó tàbá kọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ torí pé àìjẹun kò sí ní mara ẹlòmíín bẹ tó bá rà sàdédé wọnú ilé tó bá béèrè pé oúnjẹ wà nú ilé oúnjẹ ò tí ì délẹ̀ bí kọ́ máa yan gàrí jẹ yọ sá fẹ́ nǹkan kan tó ó kọ́kọ́ fi paná ó lè sí inú fíríjì kó sáré mú bí yúgọ́ọ̀tì kan àbí kó mú fẹ́fà láì kó sáré a máa wà nínú ìṣesí pàápàá jùlọ táwọn bá kọjá àkọ́kọ́ ọjọ́ torí pé kò tí sẹ́ǹsì ò tí gbọ́ yé wípé à ń gbàwẹ̀

ìyàwó bá wọlé pé ah bàbá alágbájá ẹ gbà wẹ ní oníṣùbánàlá ó ti gbàgbé àná Muhammad sallallahu alayhi wa sallam ànábìíní ọlọ́run fẹ́ fún ọ ní gàrí mu ni kò sí tó sàwẹ̀rẹ̀ máa gbà wẹ̀rẹ̀ lọ nítorí pé o ti gbàgbé kọ̀ ọ̀mà jàmáà ọ̀rọ̀ yìí kọ́nìkàlùkù ó tún àníyàn rẹ̀ kó tún wo ẹlòmíì lè mọ̀ ọ́mọ̀ lọ́mọ ìjàmàlà nígbà bá dé níbi ah mo ti gbàgbé bẹ́ẹ̀ sì ni kò gbàgbé jẹ̀mọ́ àtẹ̀yìn bá ń ṣe bẹ́ẹ̀ sẹ́yìn lè tan ọlọ́run ọwọ́ lé búkà ńgbà ọjọ́ tán o tún fẹ́ràn lé o sì rántí o gbà màlàkì ní gbàkejì gbàkẹta o tún ní pọ̀mọ́ yí o tún dá pọ̀mọ́ padà o tún lọ gba pọ̀mọ́ míì o tún jókòó ti egun o tún fọ́fọ́fọ́fọ́ o tún rántí pé ò ń gbà rẹ̀ tó bá yẹ pé lóòótọ́ lọ rántí tọ̀ ọlọ́run ló fẹ́ fún ọ jẹ sọ̀rọ̀ pé ọgbọ̀n nínú ọkàn rẹ ọkàn sáà ń fi pamọ́ pé hm, ibi tẹ́nìkan bá jọ pé mò ń gbà ìmọ̀ onítọ̀ ń tara ni o èyàn ò lè tan ọlọ́run jẹ o ẹni tó bá ṣèèṣì jẹun àbóṣèṣì mu ní ti gbàgbé nínú Ramadan àwẹ̀ rẹ̀ ò bàjẹ́ o torí pa níbi Muhammad sallallahu alaihi wa sallam ó lẹ́yìn tó bá gbàgbé tó jẹun àbí tó mu kó nítorí wọn máa bá àwẹ̀ rẹ̀ lọ nítorí pé Ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga òun ló fẹ́ fún ní nǹkan jẹ òun sì ló fẹ́ fún ní nǹkan mu nínú àwẹ̀ eléyìí ó jẹ́ kó yọ ayé pé gbogbo ń tá a bá fi àìmọ̀ ṣe àbí àgbàgbé nínú Ramadan nínú àwọn nǹkan tó lè ba àwẹ̀ wa jẹ́ tó báyìí pé àmà àgbàgbé máa bá àwẹ̀ rẹ lọ àwẹ̀ rẹ ò bàjẹ́. ẹ̀yin ẹrúsìn ọlọ́run nínú àánú ọlọ́run lérí wa àti ìkẹ́ rẹ̀ òun náà ni pé gbogbo ń tó bá ṣẹlẹ̀ sí yẹn téèyàn bá wà lójú oorun èèyàn ò lẹ́sẹ̀ o àánú ọlọ́run lérí wa òun lélẹ́yìí jẹ́ ẹni tó bá wà nínú Ramadan nígbà tó sùn ó wá lálàá pé òun jẹun ó lálàá pé òun mu kódà ó lálàá pé òun bóbìnrin láṣepọ̀ lójú oorun nígbà tó jí ó rá mi bẹ́ẹ̀ lára rẹ̀ nígbà tó jí ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹlẹ́mọ̀ kúrúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò sí tó sàn wẹ̀rẹ̀ gbogbo tó ṣẹlẹ̀ lójú oorun ọlọ́run ọba ti gbé kúrò kọ̀dí ọlọ́run fẹ́ni tó bá ń sùn ẹni tó sùn lápèjúwe ó ká sùn bá àtàwọn bá sùn kò sì jí àfìṣá ìlú tó jí kò rẹ́ni jí ẹ̀rí pé kò káyé là kò kí ásìrì lásìkò rẹ̀ jẹ̀mọ́ onítọ̀wò mà lẹ́sẹ̀ kò lẹ́sẹ̀ bó ti wulẹ̀ ọmọ ìgbà tó bá ti jí náà ni kò kí gbogbo òórùn ṣùgbọ́n tí wàá rẹ́ kéèyàn ó máa mà ó gbọ́ tá ń pèrún báyìí oníjẹ sáré sunu five minutes òun wá gbé eyín wọn máa mà nìyẹn ṣùgbọ́n téèyàn ò bá máa mà téèyàn ti sùn lórú gbéyàn lọ téèyàn bá ti jí náà lọ́lọ́run ó tó ṣẹ̀ṣẹ̀ máa kọ àkọọ́lẹ̀ ládá àbí ẹ̀ṣẹ̀ ilẹ̀ fún yàn ẹ̀yin ẹrúsìn ọlọ́run gbogbo tó bá ṣẹlẹ̀ sí aláwẹ̀ lójú oorun kò ní nǹkan kan ṣe pẹ̀lú lálàáfíà àwẹ̀ rẹ̀ o kò bá àwẹ̀ rẹ̀ jẹ́ o ẹ̀yin ẹrúsìn ọlọ́run lóòótọ́ kéèyàn ó súnmọ́ ìyàwó ẹni nínú Ramadan pẹ̀lú péèyàn bá aláṣepọ̀ ọ̀ràn ńlá ni o àwẹ̀ bàjẹ́ èyí ó tún san ìtanràn àmọ́ ǹjẹ́ ara ọkọ lè kan ìyàkú rẹ̀ nínú Ramadan ọkọ ń gbàwẹ̀ ìyàwó ń gbàwẹ̀ tí wọ́n lè fara kanra wọn nínú Ramadan tí àwẹ̀ wọn ò ní bàjẹ́ ẹ̀yẹ rúṣin ọlọ́run eléyìí ò bàwẹ̀ jẹ́ o ẹlòmíì tó bá fẹ́ fúyàwó rẹ̀ nìkan yóò hàn sọwọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ mọ́jọ wọ̀dọ̀ kọ́wọ́ mi <laughs> ẹni ẹ̀fọ́ kí mo ń gbàwẹ̀ lọ́wọ́ àwọn àwẹ̀ tó bá fẹ́ fara kan mọ́jà mi láwẹ̀ mọ́ra máa lọ tiẹ̀ eléyìí ò lè tó bẹ́ẹ̀ kò lè tó bẹ́ẹ̀ rárá bó ti wulẹ̀ ọmọ èèyàn lè fara kàyàwó èèyàn kódà èèyàn lè jìmọ́ yàwó èèyàn nínú Ramadan anabi Muhammad sallallahu alaihi wa sallam kódà anabi wa máa kíìsì ìyàwó nínú Ramadan ẹnu páwọn afa wọn kàn kì wá nílọ lórí èèyàn wípé kọ́mọ àlọ́ tún já síbò míì ìdí yẹn tó fi jẹ́ pé a gbọ́dọ̀ sọ́ra ṣe lórí abala àgbẹ̀yẹn ṣùgbọ́n kò kíìsì ẹnu rẹ̀ kẹ́nu rẹ̀ ń àwẹ̀rẹ̀ ò bàjẹ́. tò látara àdélé èyí tá a fẹ́ fi rinlẹ̀ fún wa níbẹ̀ òun náà ni wípé wípé ara wa kan ìyàwó wa nínú Ramadan àwẹ̀ àwa méjèèjì ò bàjẹ́ n tó bá àwẹ̀ ọkọ ìyàwó jẹ́ òun náà ni ìbára ẹni láṣepọ̀ nínú Ramadan ẹ̀yin ẹrú sùn ọlọ́run eléyìí nìkan kọ́ ẹni tó wà nínú Ramadan tó wá ṣe wípé ó ṣàdédé rí torí pọ́pọ́ lọ́run ṣe dán ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni bóyá ń lọ ó wá rí obìnrin kan tó múra tó sí gbogbo òwà rẹ̀ sílẹ̀ lọ́nà tí ò bá òfin ọlọ́run ọba mu nígbà tọkùnrin yẹn wá rí bó ṣe rí báyìí ara rẹ̀ ti wẹ̀tì ó sì wà nú àwẹ̀ àwọn àfáà ní àwẹ̀ rẹ̀ ò bàjẹ́ àwẹ̀ ẹrú ọkùnrin yóò bàjẹ́ tó bẹ́ẹ̀ ń kọ́ ló lọ ń ṣe àpèjúwe tó ṣẹlẹ̀ yẹn tí èèyàn bì náà ni tí kìí ṣe wípé ó mọ̀ọ́mọ̀ fa èébì yẹn àbí ẹni tó ṣe pé ẹ máa worú lẹ́kọ̀ọ́ tó wà nu móòlù ẹ̀ tó wà nàró obìnrin ló sì wà wájú gbogbo ọ̀nà ló sán sánsán kọ́ máa jẹ́ pé obìnrin ló wà wájú ẹ̀ nígbà tí wọ́n fi máa rìn lọ́jọ́ ìmọ̀ tí bírèkì bá tún yóò tún ṣe sí i yóò tún ṣe sí i obìnrin méjì ń fara lù wájú sàdédé ní òde pé gbogbo ara àwọn ti ṣe kí ni o ó ti rẹ irú ẹni téèyàn bá ṣẹlẹ̀ sí nínú Ramadan àwọn àfáà aláwẹ̀ rẹ̀ ò bàjẹ́ kó yá lọ tún ara rẹ̀ ṣe òun àmọ́ bẹ́ẹ̀ bá wà nínú àwẹ̀ kéèyàn sọ́ra gbogbo tó lè máa ba àwọn ẹ̀kọ́ spiritual eh, benefit tó yẹ kéèyàn ó rí ìdàgbàsókè àǹfààní ìdàgbàsókè ẹ̀mí tó yẹ kéèyàn ó rí nínú àwẹ̀ gbogbo tó lè máa ba nǹkan yẹn jẹ́ kéèyàn ó jìnnà sí ó fẹ́ gbọ́kadà wọ́n ní ah, ah, ọ̀gá ẹ̀rọ bínú àwọn méjìlá máa gbé o síbò lẹ́sẹ̀ á fẹ́ gbé ẹ kò síbà sí lè gbé sẹ́yìn ó jókòó wájú kí máa kóbìnrin yìí ó dúró lẹ́yìn yín àbí kó dúró wájú kẹ́ ẹ dúró lẹ́yìn rẹ̀ èwo ló múra nu méjèèjì àmọ́ obìnrin olóbìnrin wádìí junction fẹ́ o ti balẹ̀ lẹ́yìn ọ̀nà ẹ̀ máa wọ màdàmú màdàmú àyẹ̀yẹ́ ìjókòó ẹ̀jókòó ẹ̀jẹ̀ ìjókòó lẹ́yìn yìí ìyàwó oníyàwó gbé sínú làákàyè rẹ̀ ká sọ wípé kì í ṣe ọ̀kadà lẹ́fẹ́ gùn kíyàwó rẹ jókòó nulẹ̀ ó jókòó lórí àga kọkùnrin kan wá kí ọ kọ wá mọ́ tí ìwọlé kọ́ni ẹ̀rọ baba aláwọ́já ń kọ àwọn sáré ní dúró dè wọn ọ wá lọ jókòó lẹ́yìn ìyàwó rẹ gbé rẹ lórí nígbà tó wá wọlé ọ wá ń àbí <laughs> tó lè ṣeé ṣe wa kékeré yẹn ó lè wa kí ló dé tó lórí ọ̀kadà yẹn tí ní wa.

gbogbo nǹkan tó ṣe wípé báwẹ̀ rí o bá ti ẹ̀ bàjẹ́ ṣùgbọ́n àwọn àǹfààní ládá tó yẹ kó pé síbi àwẹ̀ rẹ yẹn yóò máa dínkù lóun jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jáwọn ẹni ọlọ́run nínú rọmọdọ́ọ̀nì yìí gbogbo múfẹ́ǹtì wọn láti mọ́sálásí bọ́ sí mọ́sálásí bọ́ sínú ilé ni wọ́n bá lọ mọ́sálásí wọ́n lọ kírun tẹfsir wọ́n lọ gbọ́ tẹfsir títí wọ́n sáré pé báwọn ṣe ń gbààwẹ̀ wọn àwọn ọmọ tìláwà Kùránì àwọn ọmọ sẹ̀mẹ́tì ọlọ́run bí wọ́n ó ṣe lo gbogbo oṣù kan nìyẹn nítorí pé wọn ò fẹ́ kí nǹkan kan kó bá ládàá àwọ̀ táwọn ń gbàjẹ́ ẹ̀yin ẹrú sin ọlọ́run nínú àwọn nǹkan tó tún ṣe wípé tá a bá ṣe nínú Ramadan ààwẹ̀ wọ ò bàjẹ́ al-iktisal bẹ́ẹ̀ bá wà nínú Ramadan èèyàn lè wẹ̀ o kò sí ní tó ní kí aláàwẹ̀ ó má wẹ̀ o kò sí ẹ̀ṣẹ̀ bó ti wulẹ̀ kó mọ fún aláàwẹ̀ tó bá wẹ̀ yálà ó wẹ̀ láàárọ̀ ni ó wẹ̀ láago méjìlá ni ó kù díẹ̀ tí ó sinú lọ́wọ́ ẹ̀ ni kò sígbà tó wẹ̀ táwẹ̀ rẹ̀ bàjẹ́ o lókùrú ìgbà tí omi ò bá ti bọ́ sọ́nà nínú rẹ̀ tó gbé mi pé àwẹ̀ àwẹ̀ ò bàjẹ́ o bóde ẹ̀sẹ̀gbọ́n nìkan sọ ọjọ́ kan pé àìwẹ̀ ló ń jẹ́ àwẹ̀ pé so ká mọ̀ máa wẹ̀ à ó lè ṣe ní wá wẹ̀ eléyìí kò rí bẹ́ẹ̀ o anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó yẹ kó nǹkan lọ́lọ́run fẹ́ sìn rán anabi máa ń wẹ̀ kódà kì í ṣe wíwẹ̀ nìkan Anabi àti ẹ̀tún máa mú àwọn nǹkan tó tutù Anabi yóò rẹ aṣọ tí ó tutù dáadáa ó wà nùsí sí àwọn sàábé gan aṣẹ́yìn ó tutù dáadáa ẹ wà gbé lérí torí pé àwọn ilẹ̀ tí wọ́n ń bẹ̀ yẹn ilẹ̀ olóoru ni tí òun lágbára yeyeye tó yẹ pé ọ̀pẹ̀ táwa ń gbà ń bí bíbà tá a kàn ni wàhálà ọlọ́run ṣàánú wa púpọ̀ orílẹ̀-èdè mi ń bẹ tó ṣe times two tiwọn sínú ò ní wọ̀ tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ a rí àkọọ́lẹ̀ nú àwọn tó ṣáájú wípé wọ́n wà á kí asbi towel àbásọ́kan bọ́nú omi wọ́n rẹ̀ wọ́n wà sùn wọ́n gbélé orí wọ́n sì ń gbààwẹ̀ tí ìbéèrè tí bùkátà bá béèrè fún yẹn náà lọ́dọ̀ tiẹ̀ náà kò sí ní tó burú èèyàn lè ṣe bẹ́ẹ̀ lọ́bi jápá pọ̀lọpọ̀ ẹlòmíì látara ìmọ̀ kan tí bá ń gbààwẹ̀ lọ́wọ́ gbogbo ac ọ́fíìsì ẹ̀ yóò pa alájí kí ló dé ẹ̀sìn ac ní à ń gbààwẹ̀ àwẹ̀ eré ọ̀já èsì inú ọkọ rẹ̀ kò ní tàn mọ́ yóò nítorí pé wọ́n náà à ń gbàwẹ̀ lọ́wọ́ ẹni tó ń gbàwẹ̀ orú gbúdọ̀ máa mú ara rẹ̀ gbúdọ̀ máa gbóná àà ṣé ọlọ́run fẹ́ fara ni wá lórí àwẹ̀ ni àìmọ̀kan nìyẹn fi èsì rẹ̀ gbàsára tó o bá ní tí o bá ti ní kó nira bá ọ nítorí pé a rí àkọọ́lẹ̀ wípé àwọn tó ṣáájú bóyá látàrí ànábì sallallahu alaihi wọ́n máa ń wẹ̀ wọ́n máa ń ṣe ìgbàláyè ń bẹ fún aláwẹ̀ láti rorin aláwẹ̀ kò sígbà tí ò lè lo pákò kì í ṣe pé ẹ ẹ tó bá ti dọ̀sán kò gbọdọ̀ lò lára tó bá ti fẹ́ ṣẹ́ǹgì odò ẹnu ẹ̀ ẹ rí i pé èèyàn ti jẹun gbogbo àwọn ẹran nígbà tó jẹ fún èèyàn lè lo kéèyàn ó fi yí òórùn ẹnu èèyàn padà torí pé kò sí nínú Islam tó bá ṣe wípé tó bá ti wá ń sọ̀rọ̀ káwọn èèyàn máa fi áńkì ká fi máa gbẹmú báyìí káwọn ẹ má bínú sọ ẹ mọ̀ pé àwọn àánú Ramadan ló fa ẹ má bínú sọ àwọn àyọrọ gbogbo bàtà bá fẹ́ ṣàlùwàlá nínú súnà òun ni ká lo pákó ká fi lu ẹnu wa ká dẹ̀ ṣàlùwàlá so nínú Ramadan kò sí ní tó ní ká má ṣe ààwẹ̀ wọ òṣè kí ni o kò bàjẹ́ kódà àwọn àǹfààní ní sèèyàn lè lo brush toothpaste sèèyàn máa ń fi sí bíi maclean close up àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sèèyàn lè lò ó àwọn àfáà ní tó bá dá ọ lójú pé tó bá lò ó kíní yìí ò ní ta féré sọ́nà ọ̀fun rẹ o lè lò ṣùgbọ́n tó o bá rí pé ọkàn rẹ ò balẹ̀ ọkàn fáwọn máa gbẹmú gbẹmú ní àwọ̀ jáǹkó ṣùgbọ́n pákó ìyẹn fúyẹ́ èyàn kàn fi ṣe ẹnu ni èyàn ó sì fomi sànù gbígbà téèyàn fomi yọnu òun náà ni eléyìí jẹ nínú àwọn nǹkan tí gbà láàyè ń bẹ fún wa láti lè ṣe tábà wà ní Ramadan tí ò sì bá wẹ̀ wá ni kódà ẹlòmíà mọ̀ ọ̀rọ̀ pé ẹ̀ ń sìn lánàá bí sọ wípé òórùn ẹnu aláwẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kì í so òórùn eléyìí òórùn yẹn ni òórùn tí ń jáde láti inú gangan ibi tó ń jẹ́ máa ń wà ẹ rí wípé lọ́dọ̀ àwọn onímọ̀ ìṣègùn àwọn atẹ́gùn kan máa ń jáde ń bẹ̀ wá sọ́nà ọ̀fun torí pé kinní yẹn bíi bíi ni tó lọ so àwọn atẹ́gùn kan máa ń wá tó wá jẹ́ pé kò sóúnjẹ ń bẹ̀ so àwọn atẹ́gùn kan máa jáde ń bẹ̀ wá sí ọ̀nà ọ̀fun òórùn èèyàn ni ànábìlọ́lọ́run nífẹ̀ẹ́ sí i kìí ṣe wípé kéèyàn ó ṣe kí ni ó kéèyàn ó fọ ẹnu ni ò dáa ẹ̀yin ẹrúsìn ọlọ́run nínú àwọn nǹkan tí gbàláyé tó ń bẹ fún ẹni tó bá ń gbààwẹ̀ pàápàá jùlọ àwọn obìnrin tí wọ́n máa dáná ẹrù obìnrin mi yọ̀wọ̀ sọ fọ́kọ rẹ̀ pé bàbá baálé wa ẹ máa ṣe sùúrù ni o bọ́bí ọ̀bá níyọ̀ ẹ ṣe sùúrù o sọ̀rọ̀ pé mi náà ń gbààwẹ̀ bí ráìsì ọ̀bá níyọ̀ ẹ ṣe sùúrù o sọ̀rọ̀ pé gbàlá àjọ ń gbààwẹ̀ àìmọ̀kan ni kò sí láì fi obìnrin tó ń ṣe bẹ́ẹ̀ lè tọ̀ wò nínú àwẹ̀ àṣọ̀bá wọn ní òbí kan yóò sì tuntun dànù kí wá ipò ọfẹ́ tọ̀ wo kọ́ wá bubi síbi mẹ́ta kọ́ wá ṣe pé tipa ló fi rí ìlàjì síbi tu jáde yókù ń bolo lọ àtẹ́gbẹ̀yìn lọ wáyé àwẹ̀ bàjẹ́ o àmọ́ pé ọkàn fẹ́ tẹ̀sí ẹ̀ gbèsè yọ̀ dùn ṣẹ̀rí àsìláàmù fààyè lẹ̀ fáwọn obìnrin lórí èèyàn kò sí láì fi mẹ́ bákan náà àwọn àfọ àwọn aṣẹ́kùsíláàmù nù tẹ̀ ní àkọ́lọ́wọ́n bá kó bá ayọ́nu sí wọn wọ́n ní ṣùgbọ́n o ìgbàláyè tí sẹ̀rí islam fi ilẹ̀ yìí kó ṣe wípé fún ìdí pàtàkì la fẹ́ fi ṣe kì wá ṣe dépò kàdébì kan kọ́ra àwọn ọ̀rẹ́ rẹ̀ ẹ̀wọ́ lẹ́ ń jẹ́ kìíní là ń jẹ́ bó ló ṣe rí lẹ́nu ẹ̀jẹ̀ ń tẹ̀sẹ̀ o ń tẹ̀sẹ̀ o ah, kò dùn tó lè tí mo jẹ lánàá o sì ń gbàwẹ̀ o ní ẹ̀sìn wọn ní alitẹ́sì nǹkan tá a bá láti jẹ́ nẹ́tàsítì ò béèrè fèyí tó ń ṣe káàkiri yẹn ibi tó ti ń ṣe tó sì ń páyà pé ṣé yóò dùn àbí yóò dùn ẹ rí i pé necessity béèrè fún tiẹ̀ yẹn kì í wá ṣe pé kó wá máa lọ ọjà ṣé gàrí yìí sóso kan gàrí ó kan ẹ bá ra ẹ bá ń bu agolo kan wá àwọn mọ̀lẹ́ ń gbà ẹ̀jú wọn ní àwẹ̀wọ̀ bàjẹ́ lọ́ba rọ̀ gàrí ẹnu kì í ṣe fún yẹn so necessity ló lè bí kéèyàn ó tẹ̀sí bẹ́yà yọ̀dùn nǹkan àbí nǹkan ọ̀dùn o ká máa tún wá sọ di wípé tá a bá ń gbàwẹ̀ á wà á mu ní yẹ̀yẹ́ débi wípé gbogbo nǹkan aláàmọ́ ẹ̀ ṣé sùìtì yẹn sódùn jẹ́ kí n tẹ̀sẹ̀ o bisikíìtì yẹn bọ́ọ̀lù ṣe lẹ́nu fún mi fún mi jẹ́ ìgbà wò ẹ máa ń gbàwẹ̀ ẹ̀ mo lè tẹ̀sẹ̀ mo sà ẹ rí i pé nǹkan mi ti fẹ́ wọ nìyẹn. ẹ̀yin ẹrú sọ ọlọ́run nínú àwọn nǹkan tí gbà láàyè tó ń bẹ fún ẹni tó bá gbàwẹ̀ òun ni ẹni tó gbàwẹ̀ ó lè fi ẹnu fọ́ oúnjẹ fún ọmọ kékeré tó fẹ́ jẹ tó bá rí i pé ọmọdé ò lè ó lè fẹnu wó nǹkan yẹn kó wá fi fẹnu ọmọdé kò sí láìsí ń bẹ̀ yẹn kó sì tù yókù dànù kó sí ẹnu ẹnu àwẹ̀ rẹ̀ ò bàjẹ́ torí pa àárí àwọn tí wọ́n máa ń ṣe léyìí dáadáa nínú àwọn sàábé àtàwọn ẹni rẹ̀ tí wọ́n ṣáájú ẹ̀yin ẹrúsìn ọlọ́run dájúdájú nínú àwọn nǹkan tó ṣe wípé kò bà àwẹ̀ wa jẹ́ pàápàá jùlọ tí bùkátà bá béèrè fún òun ni kéèyàn ó fẹ́ jẹ́ ẹlẹ̀ nílé ìwòsàn bóyá ẹnìkan kò lálàáfíà ó wá lọ sí ọsítù wọ́n wá ní eh, àwọn ẹni tẹ́jẹ̀ rẹ̀ jọ wọ́n wá yẹ̀ wò wọ́n rí pé ẹ̀jẹ̀ tiẹ̀ ọba ẹ̀jẹ̀ ó bá mu bá fi ẹ̀jẹ̀ lẹ̀ àwọ̀ èèyàn bàjẹ́ ṣùgbọ́n lábẹ́ eléyìí a gbọ́dọ̀ gbọ́ àwọn nǹkan kan yé nínú ṣẹ̀ríà Islam èèyàn lè fẹ̀jẹ̀ lẹ̀ ṣùgbọ́n lọ́fẹ̀ẹ́ gbọ́dọ̀ gbowó èyíkéyìí ara gbọ́dọ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹlòmíì àwọn ń lọ amẹ́ríkà àwọn ń lọ gbá àwọn ń lọ àwo nígbà tẹ́lòmíì ó bá wá wálé ẹlẹ́rìí tí ó di oríṣiríṣi ọkọ̀ wálé tí ó máa ṣe nǹkan mèremère kídìrín rẹ̀ ló ti lọ tà torí pé bọ́lá ń ṣe dá méjì lọ́lọ́ ń dá fún wa ìkan ni ó máa ṣiṣẹ́ ìkejì ò sì ní ṣiṣẹ́ tó bá wá yá tí ọ̀kan yẹn bá ti rẹ̀ tó bá ti fẹ́ síwọ́ ọṣẹ́ subhanallah ìkejì ó gbàṣẹ́ láì ṣe pẹ́ nìkan kan sọ fún ìkejì ó gbàṣẹ́ sẹ́lùmí ọ̀wà àrò pé èdè kejì yẹn ṣe bóun ò lò ìbẹ́ yọkan iná ló ń lò yọkan lọ sútù ní ilẹ̀ amẹ́ríkà ẹ̀yọ́ torí pé àwọn èèyàn míì ń bẹ tí kíndìnrín tí wọ́n ti bàjẹ́ wọ́n wà ní kí wọ́n yọ fún ẹnìyẹn kíndìnrín kan ló wọ́n wà ní yọ wà á ta ìyẹn ọlọ́run lọ́mọ yìí dọ́là tuntun ta ìyẹn ò sí nínú Islam àmọ́ èèyàn lè fún ẹlòmíì ní kíndìnrín èèyàn tabaruan kéèyàn fún torí tọ́lọ́ ìgbà ẹni ẹni ti fẹ́ fayé lẹ̀ ẹni rẹ̀ ó sì ní ìdíkéde nígbà méjì ni wọ́n sì nígbà ẹ bá èyí tó sì ní nǹkan pẹ̀lú ògbọ́ lọ́wọ́ sí lálàáfíà ọdẹ fún ẹfẹ́ ní ẹnkejì kò fi lè mọ́ fàyè lẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó yàrá gbà bóyá sí fọ́kọ ẹ̀ ṣùgbọ́n lọ́n padà kára bá pé yàrá gbà mí padà fàyè lẹ̀ sòyẹn túmọ̀ sí pé bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ ara wa tó bá lọ sí ìtàn bá ní kó fẹ̀jẹ̀ lẹ̀ èèyàn máa ń fẹ̀jẹ̀ lẹ̀ lọ́fẹ̀ẹ́ ni èèyàn ló sọ pé ẹ mú wa o sẹ́wọ̀n pé ẹ̀jẹ̀ òyì sí ṣé ìwọ lo ṣe é bẹ̀ ni ẹni tó gbààwẹ̀ nínú Ramadan tó bá fi ẹ̀jẹ̀ lẹ̀ àwẹ̀ rẹ̀ ò bàjẹ́ ṣùgbọ́n àwọn àfààní tó bá rí wípé tóun bá fẹ́ jẹ́ lẹ̀ òyì lè kọ́hun torí pé àwọn tí wọ́n gbẹ̀jẹ̀ lára rẹ̀ gan wọ́n mọ̀ pé ṣe ẹ̀ ti jẹun torí pé wọ́n rò pé oríṣiríṣi èèyàn ló wà ẹlòmíín bẹ tó bá fa ẹ̀jẹ̀ lára rẹ̀ kò ní mọ̀ yóò tún máa lọ ṣiṣẹ́ ṣùgbọ́n ẹlòmíín bẹ ẹ̀ẹ̀kan tó rí bá kọ báyìí yóò nà lẹ̀ ni irú ẹni tó bá mọ̀ bẹ́ẹ̀ ṣẹ̀rí àsìláàmù ni pé kó lọ jẹun náà kó tó fi ẹ̀jẹ̀ yẹn sílẹ̀ o torí pé ògbúrò wá sọ pé ah, islam ló fi fìyà bíbá islam ló fi fìyà jẹ yàn àìmọ̀kan ni mo fi fìyà jẹ yàn tó o bá ti di pé ara agbára rẹ ò ní gbé kó fẹ̀jẹ̀ lẹ̀ lọ jẹun tó o bá jẹun wá fẹ̀jẹ̀ lẹ̀ o ò lẹ́sẹ̀ tí ramadan bá lọ tán ẹyọ kan tó o dáhùn o dà padà. bẹ́ẹ̀ náà ni ọlọ́mọdé ara ìdá bẹ́ẹ̀ agbọ́gbẹ́ ọmọ kan jánu kànga kò sì sẹ́ni kankan tó lè yọ àyàfọ́ kan nù kò sí wọn ti wọnú kàkà tó mi ò ní kó sí òní mú islam ni kó já àwẹ̀ yẹn kó lè la ẹ̀mí ẹwọ islam kó já àwẹ̀ ń kó la ẹ̀mí yẹn tí ramadan bá lọ tán yóò máa fi ẹyọ kan yẹn padà lóbi jẹ́ pẹ́sì islam ó kún fún ìrọ̀rùn bá a bá ṣe nímọ̀ tó nípa islam láàfi enjoy ìrọ̀rùn tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí a bá rẹ̀ nìkan tó mú islam lé kókókókókókó tí ń rìn láti bí lọ èkó ṣé a pé ó léwu wèrè lè di méjì lọ́gànjọ́ òru ṣé àmọ́ àwọn wèrè náà máa rìn lóru nígbà bá pàdé ara wọn lọ́gànjọ́ òru táwa ni wèrè tani lọ́kọ́lọ́n kó sàánú wa àìmọ̀kan ló máa ń fa gbogbo nǹkan báyẹn káwá fi ẹ̀sìn ní rẹ̀ ni lára ká fi ní la ìyàwó jẹ kò mú ẹ̀ẹ́n tó wà ń bẹ̀ mọ́sálásí a máa sùn nígbà tí àìmọ̀kan bá ti gbogbo lẹ́nu èèyàn ẹ̀sìn ó níyàn lára ọlọ́mọ fẹ́ sì ní wa lára so látara àdé eléyìí bẹ́ẹ̀ náà ni ẹni tó bá fẹ́ gba abẹ́rẹ́ lọ́sàn-án Ramadan bóyá ibà ń ṣe ẹnìkan ó wá nídìí kó gba abẹ́rẹ́ abẹ́rẹ́ gbígbà kò bá àwọn jẹ́ o àmọ́ àwọn àfáà ní pé tó o bá fẹ́ gba abẹ́rẹ́ tó o rí pé yóò ní ìdí kó o jẹun jáwèrè kó o sì gba abẹ́rẹ́ o tí torí pé lómi gba abẹ́rẹ́ ojú ẹ̀sọ̀ lọ́nà lẹ̀ wọ́n ti sọ fún àfáà ìpínkan jáwé ọ̀nà sọ pé àwọn òwúrọ̀ jáwé àwọn òwúrọ̀ jáwé ẹ wà látàn dálẹ̀ sí àìmọ̀kan nìyẹn tó bá ti wí pé ara rẹ̀ ò ní gbé lọ jẹun kò láǹfààní àti gba abẹ́rẹ́ yẹn tí Ramadan bá wá lọ tán kò san àwẹ̀ rẹ̀ padà ẹ̀yin ẹrú sin Ọlọ́run nínú àwọn nǹkan tó ṣe wípé kò bà àwẹ̀ wa jẹ́ òun náà ni kéèyàn ó lé tìró ẹ̀rí pé gbàmí ìgbẹ́ àwẹ̀ rẹ̀ ò bàjẹ́ tábà létúrò bákan náà kéèyàn ó kán àwọn kìnnìkan wọn máa ń pè ní eye drop tójú máa ń nìyẹn tí wọ́n kan sójú ó ìgbó tó bá kan sójú èèyàn ó mọ fíìlì ẹ̀ lọ́nà ọ̀fun àwọn àfáàní kò bà wẹ̀ jẹ́ àwẹ̀ yóò bàjẹ́ àbí èèyàn kàǹkan sétí àbí èèyàn tiẹ̀ lo bóyá kàtà ń séèyàn èèyàn fún kinní sí mú àwẹ̀ yóò bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì máa ń rò kó bá àwẹ̀ èyí tó lálàáfíà nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ tó ní pé kó bá àwẹ̀ bákan náà èèyàn gbóòórùn lọ́fíńdà pàfíùmù kèèyàn wá gbóòórùn ẹ̀ àwọn èèyàn ò bàjẹ́ bákan náà ànùkámà bóyá ẹlòmíín bẹ bíi kàtàǹṣe àwọn bíi kẹlẹbẹ mi ò fẹ́ tú bẹ̀tì mi tó ń padà sínú ọ̀nà ọ̀fun rẹ̀ eléyìí náà kò ṣe kí ni o kò bá àwẹ̀ rẹ̀ jẹ́ bó ti wulẹ̀ kó máa bákan nínú àwọn nǹkan tí ó bá àwẹ̀ wa ìyẹn rúṣin ọlọ́run ìgbà míì máa ń bẹ tèsì àwọn oúnjẹ a máa ṣẹ́kù lórí ahọ́n nígbà míì lápèjúwe ẹni tó jẹ oúnjẹ kan ní sáàrì tó sì fọ ẹnu ṣùgbọ́n nígbà tó dọ̀sán ó ń rí wípé tèsì oúnjẹ yẹn sì tún ṣe ṣeréṣeré lórí ahọ́n tèsì yẹn sì ń wà ń àwọn àfààní ìyẹn ò ba àwẹ̀ jẹ́ torí kò sí ti fẹ́ ṣe sókè ọlọ́run bá kọ́kọ́ láti tó bẹ̀rẹ̀ kí kó ṣàìmọ̀ wa eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn nǹkan tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wa máa ń rò pé yóò bá àwẹ̀ jẹ́ tí kò dẹ̀ ba àwẹ̀ wa jẹ́ ẹ̀yìn ẹrúsìn ọlọ́run ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa o nínú Ramadan tá a wà yìí oṣù ìjọsìn ni oṣù ìbáàdà ni oṣù téèyàn máa ń lékún inú ìbẹ̀rù ọlọ́run ni oṣù téèyàn máa ń fi gbogbo ìwà aláàbí ìwà ẹ̀ṣẹ̀ téèyàn ń wù tẹ́lẹ̀ téèyàn máa pàátì téèyàn ó sì di àníyàn pé èèyàn ò ní padà sí díẹ̀ mọ́ òní inú oṣù Ramadan tá a wà yìí nípa gbígbàwẹ̀ kí ló tún ṣe kí ló bàá jẹ́ ẹ jẹ́ ká máa béèrè lọ́wọ́ àwọn onímọ̀ èyí tí ò bá ti yé wa ọlọ́run ọba ní fasalu ahla dhikri in kuntum la ta'lamun ọlọ́run ni ẹ máa béèrè lọ́dọ̀ àwọn onímọ̀ èyí tí ò bá ti yé yín nínú àwọn àlámọ̀rí ẹ̀sìn abẹ́lọ́run ọba ní tóbi rẹ̀ kí ọlọ́run ọba kí ọlá ọ̀kan ṣoṣo rẹ̀ kó gba àwọn Ramadan yìí lẹ́sìn lọ́wọ́ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ olóore tí à ń ṣe nínú Ramadan yìí ọlọ́mọdé alùwàláyà ká máa lọ jímọ̀ ká lọ gbọ́ wáàsí ká máa lọ tafsir Central Mosque tafsir ń wáyé ń bẹ̀ láago méjì tẹ̀síìrì tiwa náà táwa náà ń ṣe ó ń wáyé lẹ́yìn aago mẹ́rin àbọ̀ sí aago mẹ́fà ní mọ́ṣáláṣí ẹrú ọba lẹ́yìn àbá ti ibi ọjà tí mi kò kọ́ ọ̀nà tó tó dojú kọ lẹ́yìn àbá ti yà á bẹ̀ báyìí mọ́ṣáláṣí kan wà ń bẹ̀ four thirty to six gbogbo ní Ramadan àwa ń bẹ̀ láti máa ṣe àlàyé alukur'an tí ọlọ́run bá kọ́ wọlé àti òbí rẹ̀ kó dúró tiwa a sì nígbàgbọ́ pé pẹ̀lú ògùn ọlọ́run tó bá náà àwọn ètò tẹ̀síìrù náà máa lọ ní mọ́sálásí ń bí yìí kí ọlọ́run bá kọ́ ọlá àti tóbi rẹ̀ kí ó kún wa lọ́wọ́ ó wá lè má jẹ́ ọdún yìí bóyá ti bí ọdún tí ń bọ̀ àwọn chairman àtàwọn elétò wọn ó ṣiṣẹ́ lórí ìyẹn ọlọ́run bá kọ́ ọlá àti tóbi rẹ̀ kó dó tiwa bá a bá ṣe ń nímọ̀ nípa ẹ̀sìn wá sí náà láṣẹ rí ọ̀run tó ń bẹ nínú Islam ẹ nílẹ̀ nìkan kó mú lé kókókókókó ẹ mọ̀ báyìí mọ̀ kan ló ń dara wọn àbí àṣejù kọ́lọ́mọ̀ wa Ibadallah ẹ̀yin ẹrú sin ọlọ́run ẹ jẹ́ ká mọ̀ ọ́nà tí ẹ jẹ́ ká máa dúpẹ́ lórí àwọn ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá ń ṣe fún wa kọ́lọ́wọ́n lè máa ṣàlékún rẹ̀ fún wa wa la zikrullahi akbar ìyànà tí ọlọ́wọ́n bá ló tóbi jùlọ wallahu ya'lamu ma tasna'un ọlọ́wọ́n sì ní mọ̀ nípa ntẹ́nì kọ̀ọ̀kan wa ń ṣe níṣẹ́ kumu ila salatikum yarhamkumullah